ìkúnlẹ̀ abíyá ìkúnlẹ̀ abíyá mọ ìdọ̀bálẹ̀ abíyá gba ìdọ̀bálẹ̀. ara nǹkan ó yẹ bọ gbogbo kíní tí ń bẹ lára rẹ. eléyìí kò ní já bọ o. àbátalágẹmọ bá dá lórí ṣe òkè gbà. gbọ́dọ̀ ọ̀yà kára ọ̀rọ̀ kànjà ló bù. abúlé bolo ń jẹ bẹ́ẹ̀. inú ọpọlọ rẹ ni o. ẹyìn ó ẹ bọ́ kíní ọrùn rẹ. bàbá mi. ọ̀sẹ̀ wa bù kànjà báwọn. Abu ọkàn jajaja ọkàn jajaja n tí wọn náà bú un pọ lè ní ọ sọ fẹ lé gbogbo àwọn tó kù wọlé ni. ọgbọ. eléyìí fún ọmukanja ọmukanja ọmukanja ọmupapa ọmupapa. ọ̀dà fún ọ̀sán bíi di wèrè bíi tiẹ̀ ni.